world وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المسلمون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله ìgbà tí ó ti sọ́wà ní ìlú àtàràtọ́ náà bèèrè fún aṣọ́lẹ̀ ìdánilọ́ Muhammad nítorí ọba ní láti jẹ́ ìkẹrẹ fún gbogbo wa kíkẹ́ àtọ́lọ́ ọlọ́ọ̀bá máa bá ara ilé àtàwọn sàhábà níbi wa àti gbọ́n tó kọjú ọ̀nà níbi tó fi jẹ́ ọdún ìgbà kìrìyàmù atúkìra wa kó ìgbìyànjú látàrí ẹ̀sìn Islam akíra fún ìfaradà látàrí ìmọ̀ gbọ́ ọ̀rọ̀ náà àmà eléyìí kìí sí gbogbo èèyàn ló fi rọ̀ lọ́rùn kí àwọn ajókòó pé mo fẹ́ mọ ìtumọ̀ tí à ń ké nù mo fẹ́ mọ ìtumọ̀ alukur'an mo fẹ́ gbọ́ ń tu kìí ṣe gbogbo èèyàn ló rọ̀rọ̀ ọ̀hún kápẹ́fà àsìjókò yìí ló ṣe ọ̀rọ̀ gbogbo ọlọ́run ni mọ́sálásì kò ní gba èrò wọ́n gbogbo èèyàn kan ló fi rọ̀ lọ́rùn torí àwọn tí ọlọ́run wá kára pọ̀rọ̀ wá lọ́rùn ìdẹ́ra kan nínú àwọn ìdẹ́ra ọlọ́run tí wọ́n ṣe fẹ́ tó bá wù àbẹ̀ ọlọ́ta ààrẹ ọmọkàwé ìdẹ́ra rẹ̀ lórí ẹnìkan súrà tí à ń bá lọ òun náà sọ́ọ̀tù bọ́kọ̀ àyà tá a ti dá mi dúró lánàá òun náà ni àyà verse one seventy nine wíta Allah subhanahu wa ta'ala tánà tí pé ọsá kèsì pé kéèyàn dáràn kẹ́ẹ̀gbà ìsan lára rẹ̀ sábàbí ńlá ni fún ìṣẹ́kù ìyíntẹ́ ìwà láyé kéèyàn pààyàn kẹ́ òun náà ni irú ẹni bá ti pé tí ó jẹ́ àlámọ̀rí nìyẹn kò ní pààyàn ọba àwọn pé tó ń bá géèyàn lọ́wọ́ mo gé ọwọ́ tó náà àdúgbò ń ṣiṣẹ́ bíyà irú ẹni bẹ́ẹ̀ kò ní gẹ́yàn lọ́wọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni kẹ́ ẹ máa gbẹ̀sán lára ara yín nígbà tó ẹ bá ti ṣe àìdá fúnra yín sábàbí ńlá kan ni fún ìfọkànbalẹ̀ yín tẹ̀ wà láyé ọ̀nà ni fún ìsẹ̀mí sẹ́yìn tí ẹ̀mẹ́ láyé na láwọn láàkàlà ń bá sọ̀rọ̀ rẹ̀ la'allakum tattaqun ayé alkọ̀tì bóyá tí ìsáfún ìmọ̀ ẹni nígbẹ̀ bá ti mọ̀ pín tí ọ̀pọ̀lá ṣẹlẹ̀ ni bóyá ma sáfún ìpàrẹ ẹni lẹ́yìn ayé Allah aláwọ̀ abọ́ náà mi pé ẹni tó ti wá ṣẹ̀ tó ti dájọ́ kú fún ẹni tó pààyàn tó ti hàn pé ṣe ni wọ́n pa òun náà wọ́n dàbí ẹni tí wọ́n ti sọjọ́ tí ó kù fún un náà ìbá tí wá ṣẹlẹ̀ ọlọ́run wá sọ ìdájọ́ mi kalẹ̀ nínú àrùn náà ìdájọ́ yìí òun náà máa láwọn pè ní àkíá alọ́síyà àwọn ìdájọ́ wíìlì ṣíṣe nínú ẹ̀sìn kí ni jẹ́ wọ̀síyà sẹ́tùmọ̀ rẹ̀ ní pé kẹ́yìn pín ogun ara rẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀ lásọ̀rọ̀ yìí ní láì tààlà táàmì nàbà ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ni kutiba alaykum idha hadara ahadakum al-mawt إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين أعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين الله بالله سبحانه وتعالى أي مرة تسجد كتب عليكم القصاص في القتلى wọ́n ti إما ìmá lórí àwọn tí wọ́n bá pa èèyàn àbí lórí àwọn táwọn èèyàn bá pa ọlọ́run bá ti sọ́dọ̀ ọ̀ràn èèyàn kẹ́ máa gbẹ̀san lára wọn aya yìí ọlọ́run ni kútìbà alaykum ayé wà kútìbà alaykum ọlọ́run sì tún ṣe lọ́ràn yìí fún yín kì í ṣe pé ọ̀rọ̀ eléyìí ọ̀dà dúró ọ̀rọ̀ tí ń bọ̀ ọlọ́run tún bá lọ ń bì wà kú ti bà mọ́ wá tá a fi sùn nǹkan pọ̀ wọ́n ní sọ torí pọ́rọ̀ ti gùn pọ́rọ̀ bá ti gùn a ní fi àti àti má a kà máa sọ̀rọ̀ lọ yóò dẹ̀ máa bára wọn rẹ́pọ̀ atu tún sẹ́lọ́rùn yìí lórí ìdá àbọ̀rọ̀ àhàdá ọmọọ̀t nígbàtí ikú bá ti dé sẹ́ni kọ̀ọ̀kan àwọn olùmọ́nìjùmọ̀ àyà yìí òun náà ni pé ẹni tọ́sẹ̀ tó ti jẹ̀bi ikú tó ti dájọ́ kú fún bí ẹni pé kú ti dé ni ó ní dájọ́ rẹ̀ torí bí àtẹ́ni tàǹdó àfi kálá subhanahu ta'ala wà kádà tó kú mọ́ lókù lọ́ba o kánà ọpá o àánú ọlọ́run ló tún kù irú ẹni bí ìgbà ti dé yìí tí bẹ̀ bá ti wá ṣẹlẹ̀ kú ti bà àlẹ́ ikùn ọlọ́run lọ́rùn ní lórí ìgbà náà afọ́yọ́rọ́ tí kọ́yọ̀rán nínú àyà yẹn kọ́yọ̀ dáadáa ní túmọ̀ rẹ̀ àbí ṣùgbọ́n kọ́yọ̀rán ti bẹ́nu àyà yẹn ìtafàkọ̀ ní fọ́sírò gbogbo àwọn àwọn onímọ̀ tafsir wọ́n panupọ̀ pé kọ́yọ̀rán ti bẹ́nu àbímáná máa lẹ̀ ó sì fi dúkìá kalẹ̀ ó ti jẹ̀bi ikú wọ́n ti dájọ́ kú fún kutiba alaykum alwasiyatu idha hadara ahadakum almont intarọ́kà fọ́yọ̀ almọ̀síyà ó gangan ní tásí lọ́nà ẹ̀ yáni wọ́n ṣe almọ̀síyà ìsọ̀sọ́ọ́lẹ̀ dúkìá wọ́n ṣe lọ́nà àyàn lé lórí nígbàtí ikú bá dé nílò wá lìdẹ̀yìn fáwọn òbí méjèèjì wal aqrabin àti àwọn alásùnmọ́ yín bil ma'ruf kẹsà sọ́ọ̀lẹ̀ dáadáa fún wọn haqqan 'ala al-muttaqin ọlọ́ni ẹ̀tọ́ nílé ìjẹ́ o lórí àwọn tó bá páyọ̀ náà ayà yìí ẹ̀kọ́ tí wọ́n bẹ́ẹ̀ wá pọ̀ alákọ̀ọ́kọ́ jẹ́ ìtumọ̀ ayà yìí ó ní wípé téèyàn bá ti fẹ́ kú àbí gbogbo aná làdágbádá kú lápùjọ kan ni wọ́n pé dúkìá ti pọ̀ òun sì fẹ́ sá ètò àwọn kan sí ọ̀ràn àyàn ni kọjá pé àwọn tọ́nà bá dápọ̀ nínú Al-Qur'an yìí àwọn òbí méjèèjì wọn aprobon àti àwọn alásùnmọ́ èèyàn sọ́nà èèyàn ni kéèyàn pín nǹkan kan fún wọn gẹ́gẹ́ sí bẹ́ẹ̀ náà yà pé kútìbà aláìkùn wọ́n sì lọ́nà fún yín eléyìí làwọn olùmọ̀ fi lọ sí ni pé àyà yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ti pa ìkọ̀ nǹkan lẹ̀ fáwọn òbí àtàwọn alásùnmọ́ tí ó jogun èèyàn ọlọ́run bá ti pa ìdájọ́ yìí rẹ pẹ̀lú ayatul mirof tí bẹnu suratul nisa aya bá a ṣe máa pígun bá a ṣe máa jogun ẹmẹ́tì ọ̀dà wo àwọn òbí nínú aya ọlọ́run bá sọ pé ẹni tí kútìbà alaykum ah, idha hadara ahadakum al-maut إن ترك خيرا الوصية للوالدين والأقربين kọ́sọ kọ́kọ̀ kalẹ̀ kọ́sọ àsọlẹ̀ fún àwọn òbí rẹ̀ pé ikú mọ fẹ́ kú ìrútọ́ àwọn òbí mi báyìí báyìí báyìí o àwọn aláṣùmọ̀ mi báyìí báyìí ni ẹ fún wọn o nírọ̀lọ́ bá ti pa ìdájọ́ yìí rẹ fún pẹ̀lú àyà tí mẹ́rin hàtún nìsà àyà àti ayẹlẹ kẹrìnlá ọlọ́ọ̀ba Allah ti pàdájọ́ ìrẹ pé òbí yóò jogún ẹni tó fẹ́ kú lẹ́yìn sàbìnrin ọ̀sẹ̀ ìyà kìí sàsọ rẹ̀ ni ó fi jogún ẹ̀ yóò jẹ ogún rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú bilfard nítorí ọba ti pè lùgbù fún látòkè sẹ́mà ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni وإن كان له أسباب كايا يصيبهم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن إن كان له ولد وإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث وإن كان له إخوة فلأمه السدس نعم الله سبحانه وتعالى nù àyà tí wọn kéèyàn ní sọ́ọ́tù nìsà ọlọ́run ní òun ti sàsọ́ọ̀lẹ̀ fún yín pa àwọn ọmọ yín ṣùgbọ́n ibi tá à ń lọ́bẹ̀ gàgà ni pé tó kù bá kú wọ́n wà ní sáwó àbàwà táwọn òbí rẹ̀ ọ̀rọ̀ tó kù kà bá kú tó sì lọ́mọ tó bí ọmọ hmm? fali àbàwáyìí lèkúlé wáhìdì mínú ọmọ sólùs ẹnìkan kú ṣùgbọ́n kọ́tọ́ kú ọbí ma fọmọ́lẹ̀ láyé ṣùgbọ́n fòbí náà lẹ̀ láyé àwọn òbí rẹ̀ ikọ̀ kan wọ́n gba one over six nítòkùn yẹn ni mìbáàdì ọ̀sìn ìyá ti yíò sí ìhà ìkánilá wàrà sọ ìkánilá wàrà tó bá bímọ lẹ́yìn ìgbà tó bá yọ gbèsè rẹ̀ kúò tó sì yọ àsọ́lẹ̀ rẹ̀ kúò àsìkò bí yẹn kì í ṣe àsọ́lẹ̀ láàfin fún ní dúkìá ọmọ yẹn mọ́ so clear jẹ́jẹ́ pé àsọ́ọ̀lẹ̀ báyìí láfíwá fún ńlá torí pọ́nà bá tí ohun tí ó gbà tí ọmọ rẹ̀ tó lọ́mọ láyé bá kú ó náà kọ́ wá kí ni one over six ìyá ọgbọ̀ one over six bàbá ọgbọ̀ one over six ọlọ́mọ ni tọ́ba wá kú nígbà òkú kọ̀ wá lọ́mọ láyé wọ́n wà rí sáwọ́ àbàwà àwọn òbí rẹ̀ ló jogún rẹ̀ fali ummihi thuluth ìdá kan náà dá mẹ́ta tó fi ilẹ̀ ó níyà rẹ̀ ó gbà gbogbo tó ní wọ́n pèsè mẹ́ta ìyá ọ̀wá gba kí ni o one over three bàbá ọgbà kí ni o thuluth baaki bàbá ọgbà thuluth baaki bàbá ọgbà two over three bàbá ọgbà ètò kù ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìyẹn kú àwọn òbí rẹ̀ ló jogún ẹ̀ ṣùgbọ́n tó kú láwọn ọmọ ìyá fali umihi sudus ìyá rẹ̀ ọgbà kí ni o one over six ó ti ní bá a ṣe máa pín ṣùgbọ́n bí ta ìyẹn gẹ́gẹ́ kọ́ ni ta fẹ́ ni mọ́sálà ta fẹ́ ṣàlàyé lónìí mọ́sálà ta fẹ́ ṣàlàyé ni pé ká pín kéèyàn sọ bí àwọn òbí rẹ̀ ọ̀sẹ̀ múnú ogun rẹ̀ báwọn alásùnmá ọlọ́run bá ti pa ìdájọ́ yẹn rẹ pẹ̀lú àyà ogun torí pé àwọn tí ó jogún òkú àwọn ìbátan òkú méjì wọn pín sí àwọn tí ó jogún àtàwọn tí kò ní jogún kìí ṣe gbogbo àwọn tó súnmọ́ èèyàn olóòjògùn èèyàn kìí ṣe gbogbo àwọn tí èèyàn ìyàn ní jogún ọ̀bẹ́nu wọn tí ó jẹ ọ̀bẹ́nu tí ò ní jẹ ìdí ni láwọn olùmọ̀ sọ wípé alwasiyya tọ́mọba Allah subhanahu wa ta'ala sọ nínú àyà yìí sọ́nà ẹ̀yàn ó náà ní kíta mọ̀ ní wíìl kéèyàn sọ àwọn kankan rẹ̀ kéè sógún wíìl sọ́nà ẹ̀yàn ó kí ẹni tí ó fẹ́ kú abẹ́ ń tó ti òkú dúkìá ní ẹja kọ̀ọ̀kẹ́lẹ̀ sọ́nà ẹ̀yìn kọ́kọ́ àwọn olùdókẹ́sẹ́ pọ̀ràn ẹ̀yìn ni pé kéèyàn nígbà ọdún yẹn bá ti ní dúkìá kó ti sàwọn kankan lẹ̀ wípé a ah, nínú àwọn tí ò ní jogún ẹni yẹn tọ́lẹ́ntà máa ń ṣe wà sí ìyàfọ́ lẹ́ni tí ò ṣe kí ni o ẹni tí ò ní jogún anabi sallallahu alayhi wa sallam anabi ni kò sí wà sí tí ó jogún yàn a kì í sọ wíìlì ilẹ̀ fẹ́ni tí ó jogun èèyàn sẹ́ni mùsùlùmí làwà wọ́n lọ bàbá ti pín gun wọ́n lẹ̀ kódà lọ́yà síìdì yẹn bẹ lọ́dọ̀ lọ́yà tó ti kà á bàbá náà wà jókòó wọ́n wọ̀ sọ ńlá wọ́n àwọn pín lá ọ̀bá sẹ̀rí àwọn ìtí bẹ́nu sẹ̀rí á ó ní pé ẹni tí kò ní jogun èèyàn ó la máa wíìlì ilẹ̀ fún un ó sì ní tá a máa ṣe ó ní gbèdéke gbogbo ẹ̀ lásàlàyé insha Allah torí ìdí eléyìí ó ní pé a kọ wíìlì yìí lẹ̀ fún ẹni tí kò ní jogún wa bóyá bí ọmọ àbúrò wa èèyàn lọ́mọ èèyàn bímọ nígbà tí èèyàn ti fi lè bímọ ọmọ àbúrò ò rí ọ̀nà so clear èèyàn lọ́mọ láyé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kọ̀ráyè kọ̀rọ́nà èèyàn bímọ láyé ẹgbẹ́ èèyàn àbúrò èèyàn wọn ọ̀rọ̀nà lọ́mọ pápá gbọdọ̀ ẹ̀kọ́ ọmọkùnrin lèèyàn bí tọ́bájọ́ ọmọkùnrin ọmọbìnrin òun tó láwọn àlàyé ṣùgbọ́n ọmọkùnrin kódà kọ́mọ̀jọ ọmọ ọdún kan lọ kọ́mọ̀jọ ọmọ ọdún kan lọ ni ló fi jẹ́ pé téèyàn bá lè lọ́mọkùnrin lé à ó ti ní tọ́pọ̀ ó ti ní sẹ́ ó ti ní dìfẹ̀ńdà tó lágbára illa an yasha Allah torí pé bó ṣe kéré tán òun ni yóò ṣe ni yóò ṣe protect nǹkan tó pọ̀ kódà kọjọ́ mọ kódà kọjọ́ mọ oṣù kan kódà kọjọ́ mọ ọjọ́ kan torí pé nù sẹ́ríà ọmọ kan ó ti block àwọn ọ́nkù ẹ̀ńtọ́kù kan jẹ ká jẹ dúkìá rẹ̀ bó ṣe wù wọ́n ọ̀nà ẹ̀gbọ́n mi ni ìbẹ́ mi lè rẹ̀ mo mójútó òkú tó wá fẹ́ àbí mùsùlùmí tó ní dúkìá ọwọ́ àwọn pé èmi mọ ọlọ́mọ alhamdulillah ọkùnrin bí obìnrin bẹ ṣùgbọ́n àbúrò mi ó ṣe dáadáa sí mi púpọ̀ tẹ́ni bá sì fi lẹ́kú àbúrò rẹ̀ ò ní pínì nínú dúkìá rẹ̀ so clear sítà sọ ìsọ ń yé ọwọ́ ò pé ah kàkà tí nǹkan ó fi wá di wàhálà ẹ jẹ́ ń fún àbúrò mi inú ogún mi kí n tó kú ọwọ́ afún ọwọ́ akọ̀pẹ́ tọ́ nínú ta ni ọlọ́run kádà ká nílé tó pọ̀ gbọ́n èyí tí ń bẹ ní àkóbọ̀ àti ten million mo fún bàbá ṣùgbìyà wọ́n da ọbẹ̀ àti ní púpọ̀ wọ́n kọ́ ọ lẹ̀ mo rò pọ̀ clear àbí àwọn òbí rẹ̀ tí kì í ṣe mùsùlùmí abọ́mọ rẹ̀ tó ti fọ́ ọgbà tó jẹ́ kọ́ wọn tó ti fọ́ ọgbà yìí abọ́bù tí ṣe mùsùlùmí ní ṣẹ̀rẹ́ islam wọn ò ní jogún ara wọn anábi sallallahu alayhi wa sallam ni la yarithul muslimu al-kafira wala al-kafiru al-muslim mùsùlùmí kì í jogún kèfèrí kèfèrí kì í jogún mùsùlùmí ó ọgbẹ́ bàbá ìdá tó ṣùgbọ́n ìdáyà ọwọ́ ọta lọ́wọ́ ọwọ́ ọlọ́run tó bá ti fi lè kú àwọn mùsùlùmí ò ní fún bàbá ẹni kankan dúkìá rẹ̀ wọ́n gbé bàbá yẹn ṣe mùsùlùmí tí bàbá yẹn bá dẹ̀ fi lè kú mọ́ ní fọ́ọ̀mà rẹ̀ ní kankan ọmọ rẹ̀ tó ti fọ́ ọgbà ọwọ́ pé tọ́ka tó ẹja fún díẹ̀ ọwọ́ kọ wíìlì yẹn lè pọ̀ sí ìyá pé tí bá kú ọmọ tó ti fọ́ ọgbà ẹ̀ tán afọ́ náà ní ten million ọmọ fi ṣe ayé rẹ̀ ọmọ bá ti sàánú ẹ̀ tọ́ bá túbá gbọ̀n lẹ́yìn tọ́ bá túbá tọ́ bá padà lóhùn lẹ́yìn ìgbà bàbá ń kú tán àní rẹ̀ kan pẹ̀lú ẹ̀ mo kó clear a máa kọ wíìlì náà lórí ilé wọn bákan náà kátó yẹn sọ bàbá jẹ́ mùsùlùmí ọmọ ẹsẹ̀ mùsùlùmí ó ti fu ọgbà bàbá pé kọ̀ dáhùn ṣùgbọ́n ọmọ ẹsẹ̀ ọ̀dá sí bàbá rẹ̀ dúpẹ́ bọ̀kọ̀ jẹ́ mùsùlùmí lọ tí bàbá yìí bá fi lè kúnu sẹ̀rẹ̀ Islam àní fún ọmọ yẹn ní abẹ́rẹ́ báyìí ní dúkìá bàbá èèwọ̀ náà ní fún bàbá ìwà àwọn pé á ah, ọmọ yìí ah, tọ́ ọlọ́run bá ló ní ìdáyà lọ́dọ̀ ìgbọ́n kò fẹ́ dínà rẹ̀ gbogbo nǹkan tó pé bàbá bá kú òní fún ní kankan bàbá wọn á fún náà ó fún ó sì wọ̀ sí yà àsọ́ọ́lẹ̀ pé tí n bá kú o yakubu tó ti jacobu ọmọ rẹ̀ yakubu tó ti ní jacobu lọ́wọ́ máa jẹ́ nìyí jacobu òun fún níye báyìí wọ́n wàá kọ́ ọ lẹ̀ gbogbo clear wọ́n kọ́ ọ lẹ̀ torí ẹjọ́ tí bàbá yẹn bá kú wọ́n kọ́kọ́ yọ ntí ọwọ́ fẹ́ fọ́mọ wọ́n yọ níbàámu sí ti ṣẹlẹ̀ àgbékalẹ̀ tá a padà ṣàlàyé ọ̀rọ̀ bíbẹ̀ insha Allah gbogbo clear bákan náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wọ́síyà ọ̀ràn yẹn ni ọ̀ máa jẹ́ nígbà tí ìwọ̀ èèyàn bá ń bẹ lọ́rùn èèyàn àbí ìwọ̀ ìwọ̀ èèyàn ní ìwọ̀ lọ́rùn èèyàn àbẹ́yẹn náà ní ìwọ̀ kan lọ́rùn èèyàn èèyàn kọ̀ wá sí ìyà yẹn èèyàn kọ̀ ọ́ lẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni mahaku imri'in muslim lahu shay'un yuridu an yusiya fihi yabitu laylatayn illa wasiyatuhu Imam Bukhari àti Muslim náà gbà anábì sallallahu alayhi wa sallam anábì ni mùsùlùmí ẹrú tó jẹ́ mùsùlùmí tó wá ní nǹkan kan tó fẹ́ sọ sílẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún ẹni o kó sun òru méjì kó sun ọjọ́ méjì láì kọ̀wà sí àyẹ̀lẹ̀ ó ní owó tó jẹ́yàn àbọ̀ láwọn tó jẹ òun náà ní owó wọ̀síyà ilé ọ̀rẹ́ èèyàn lèyàn ọkọ̀ ọlẹ̀ ọkọ̀ ní ìtẹ̀yàn fẹ́ búyàn yẹn kì í sọ̀rọ̀ yẹn torí pé wọ̀síyà wíìlì pé mo fẹ́ búyàn ní dúkìá mi ti máa kú tán ìyẹn ìsọ̀rọ̀ yẹn lọ́rùn èèyàn ilà nẹ́bí sallallahu alaihi ìgbà nẹ́bí kọ ànábì ọkọ̀ wíìlì kankan rẹ̀ sallallahu alaihi kápọ́ràn yẹn ni ànábì ọba kọ wí kọ wíìlì lẹ̀ ọmọrù ṣe wíìlì lẹ̀ tiẹ̀ ó ṣe wíìlì rúbọ̀ nínú dúkìá rẹ̀ one over four Abubakar ó ṣe wíìlì one over five ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam kọ̀kọ́ wíìlì kankan lẹ́fẹ̀ẹ́ ní kankan pé tí n bá kọ ẹfẹ́ ní báyìí ní báyìí torí délé ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn dúkìá ó jẹ́ èèyàn ní kankan àbí wọ́n jẹ òun náà Ànábì sallallahu alaihi wasallam ní kọ̀lẹ́kọ̀ọ́ kó sun òru méjì tẹ̀léra wọn láì ṣe pé nǹkan yẹn wà lákọọ́lẹ̀ nígbèrè rẹ̀ yóò mọ kọ́ọ̀lù dé pé yóò fi síbi táwọn èèyàn ò lè tètè rí torí gbogbo ẹni tó sùkọ̀ ní máa jí gbogbo ẹni tó sùkọ̀ ní máa jí o lọ́jà pé yóò àdúrà lọ́pọ̀lọpọ̀ ọgbà lágbègbè alágbájá ta ló jẹ lówó nígbà tá àrà kọ́ọ̀lẹ̀ kápá àrà kọ́ọ̀lẹ̀ ni àníṣẹ́ ìbèrè pé ta ló jẹ lówó àrí àkọọ́lẹ̀ lágbájá lọ́sẹ̀ lágbájá ń bẹ́ẹ̀ tamado ọjẹ́ lówó tamado náà sì náà lówó irú àwọn ọ̀wọ́ sí ọ̀ràn ni ẹni ká kọ́ ọ ọ̀ràn yẹn ní ká kọ́ ntọ́ bá ti ní ṣe pẹ̀lú báyẹn ká kọ́ ọ lẹ̀ ṣùgbọ́n ìtọ́ bá yàtọ̀ sí pé ìyẹn bá fẹ́ fún yẹn ní nínú dúkìá wa kò wa wípé wọ́n sí yà nkɔni wi ti a pin ogun ara wa wɔsi yɛ oni wi ta fɔ ɛni ti ko ni jogun wa labɛbɛ abosi lani ɔwa jɛ kɛnikɛ wa fɛ ɔlɔnkɛ oni dukia ɔwa pin lɔya ɔwa ti pin gbogbo yɛ pe ya kama kele ma jɛ tiɛ kama lu tiɛ ɛma fɔni kankan. torí wípé ńgbà ara mi ọ̀yà kò bí ó tì mí bí mo sẹ́wọ̀n lọ máa lè ní <laughs> ẹ sá fún ìyá rẹ̀ tí sẹ̀rẹ́ tí bàbá ń bá kú irú tó kọ nínú sẹ̀rẹ́ ẹ̀sán kí o á dànù ni pé bàbá sọ tiẹ̀ àbíyàn sọ̀rọ̀ sí yẹ wípé tí n bá kú inú yàrá mi ní ẹsìn mi sí á sọ dá wá sí ìyàtọ̀ sọ̀rọ̀ bàbá sọ sápò ara wọn àní sọ sínú yàrá tọ́lá àwọn yóò sùn bẹ̀ ẹ bá bàbá sàsọ́lẹ̀ pé tí mo bá kú abẹ́ gidi mẹ ní ẹ̀gbẹ́ fẹ́ǹsì mi ò ò ní ẹ̀sìn mi sí akíni mọ́túbárọ̀ títà máa ń sin àwọn òkú iná gbé bàbá lọ torí pélé àwọn èèyàn ní bùkátà sí àti ní sọ́ọ̀dì sáré àwọn ọmọ sí yíyà tí ọba ti bófin ọlọ́run bá mu láti náà fọ àmì musa torí ẹ̀ ló fi bẹ́ẹ̀ nígbẹ̀yìn àyà tó tẹ̀lé àyà yìí wípé faman khafa min musin janafan aw ithman fala ithma alayhi àbọ̀ mẹ́ tó di ẹlẹ́ masala alákọ̀ọ́kọ́ abẹ́lẹ̀ kejì ni masala ẹlẹ́kẹta tá sálàyé òun náà ni pé déédéé téèyàn ó sì wọ̀ sí yà lẹ̀ ọmọ ọba Allah subhanahu wa ta'ala kò sọ fún wa nínú alukur'an ó ní tó bá fi owó lẹ̀ èlò ní ọ̀wá fi lẹ̀ ìtẹ́lẹ̀fẹ́ ìlànà àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ kan pà lórí ẹlẹ́ àrínà dáadáa pé wọ́n tó bá fi 700 dinar nílẹ̀ 700 dinar ó yẹ pọ̀ gan tẹ́yìn bá ní 20 dinar zakati owó rẹ̀ èlò sí ní èlò zakawọ̀ ní sí dọ́kọ̀ ní náírà 800,000 wọ́n ní òní zaka wọ̀ ní náírà eight hundred naira eight thousand thousand ní kíni o twenty dinar lápẹjù twenty dinar eight hundred naira gbogbo ń tẹ́ ẹ bá rí ẹ sí dọ́là ni o gbogbo ẹ̀ ìṣirò kí ni àmọ́ o twenty dinar kí àwọn ẹni seven hundred dinar ẹ rí i pé mílíọ̀nìyà ni àwọn kan pé alif dinar tọ́ba ti ní one thousand dinar ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù ó ní pé tọ́ba jẹ́ kówó tó fi kalẹ̀ tọ́ba sọ̀wọ́ sí yà ń bẹ̀ èyí tó sẹ́kù àwọn aráalé rẹ̀ ò ní ráàlú dọ́bìtì ẹ̀ nìyẹn tọ́ba tó lè ṣe wà sí yà tó ṣe wí nílẹ̀ pé ah, àfa kìnnì kan àfa yẹn dá púpọ̀ wọ́n súnmọ́ mi dáadáa ọmọ àbúrò mi ni wọ́n ó fún kálukú tiẹ̀ àwọn arí pé n tó filẹ̀ èyí tí ó sẹ́kù ẹbí tiẹ̀ náà náà wà sí ìyàlọ́mbẹ̀ ṣùgbọ́n tọ́lá ẹgbẹ́ kò ní tó wọn ná láwọ̀ sí àkàfí gbogbo ẹ̀là ń bọ̀ níbẹ̀ bí ní láyé tààlà torí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọlọ́ǹkan sọ gbèdéke kankan nípa pé kí èèyàn kó ní iye owó báyìí kó tó di pé yóò ṣe wàsíyà yóò pé yóò ṣe wàsíyà bákan náà inú tá a ṣàlàyé wọn lọkùnrin ọkùnrin kan lọ bá ìyàwó Aisha radiyallahu anha ó nínú ìyá Aisha ó ní inni uridu an usi mo fẹ́ ṣe wà sí yàlẹ̀ kí n tó kú wọ́n ní àwọn sábà ní kam malak kam maluk ìlú àmì onílàkàntì ó ní talatat alaf mo ní 3000 kọ̀wá sọ báyá 3000 dirham ni báyá 3000 dinar ni bọ̀ kò sí ètí kìí sọ olú méjèèjì tó bá pé three thousand dirham nígbà tí àwọn bá ní two hundred dirham ó ní zaka owó rẹ̀ ó jẹ́ times ten dinar dinar twenty lèyìn ó ní dirham kí mélòó lèyìn ní o tí àwọn bá ní three thousand dirham ẹ wá ní two hundred lèyìn ọyọ mẹ 200 hundred lèyìn ọyọ mẹ o náà two hundred ọyọ mẹ one márùn alẹ́pàyọ fifteen two hundred nínú ẹ̀ ó tó ìdá yìí eight hundred times fifteen eight hundred times fifteen lọ́dẹ́ wọn sẹ́rí kó kò lè dín kò lẹ́sẹ̀ ní ten million plus àbí ẹ̀kọ́ ni ìyàwó àìsàn ni tó bá yẹ pé dín àrùn o tó bá yẹ pé dín náà sẹ́ǹpá yọ twenty dín náà ayọ mẹ́rin ayọ nu one thousand náà ayọ fifty ayọ̀ one fifty eight hundred times one fifty òun tó bá jẹ́ bí three thousand dinar sẹ́kù yẹn tẹ́ ẹ̀ máa ń lú ẹ̀rọ náà wá mi wọ́n máa ń polówó ni torí pé nínú àwọn millionaires ni wà ó ní báyà bíi hundred million lákàntì nìyẹn àkáǹtì báyà hundred million mẹ́mẹ́ ìyàwó àìsàn ni ọ̀dẹ̀ ọ̀la àná ń gbé fàkàmì ìyá lókè nígbà ọlọ́ni three thousand ọlọ́ni three thousand yálà dínà ní àbí dirham àmì wọ́n yà wá sí àníkàn ẹ̀yà lókè àwọn mélòó ló nínú ẹbí àwọn mélòó ní fámìlì rẹ̀ ó ní àrùbà àwọn mẹ́rin péré náà bóyá ọmọ mẹ́rin bóyá ọmọ mẹ́ta ìyàwó kan wọ́n ṣàjẹ́ mẹ́rin tó jẹ́ fámìlì rẹ̀ ìyàwó sàmì inna Allaha ta'ala yaqul ọlọ́run bá tọ́bi láàrin ga sọ pé in taraka khayran tọ́ba fi khayru lẹ̀ òun náà ló wó lọ́pọ̀ wọ́n ṣe àwọn sani wa hadha shay'un yasir nítorí ló ní ìkéré o fada'u bi iyalik fa innahu afdalu lak kó o fowó ilẹ̀ fáwọn fámìlì rẹ̀ ó lóore fún ọ ọlọ́lá fún ọ dukọ ọlọ́fà òyìn ní ẹ̀lọ ẹwọ̀n ká nínú tẹ́kù sẹ̀rẹ́ ìsìlámíyà kì í sẹ̀rẹ́ àti máa jẹ dúkìá yẹn ní jẹkújẹ sẹ̀rẹ́ ìsìlámíyà as-sa'atu al-an ath-thaniya ẹ̀sẹ̀ jàmbá fáwọn èèyàn Abu Talha ọlọ́dọ̀ fi oko rẹ̀ kan oko ọfẹ́ ọfẹ́ bùn ọ ọfẹ́ islam wọ́n ní àpẹẹbẹ̀ ní bẹ̀yọ̀rọ̀ ibẹ̀ tóbi gan ó tó wá wà ní sẹ́ńtà àwùjọ pé owó nígbà fẹ́ tó wọn lọ́la wọn tà wọ́n náà nàbí sallallahu alaihi wasallam pé ó ṣe fílẹ̀ fáwọn ẹbí rẹ̀ wọ́n ó lè ṣàǹfààní bẹ̀ ó ṣe fílẹ̀ fẹ́ bí rẹ̀ kẹ́ńtàǹfààní bẹ̀ lórí ju náà bẹ́ẹ̀ fi ṣe yẹn lọ àwọn sẹ́dẹ̀ islam fẹ́ ká wà ká sẹ́kù lọ́lọ́rọ̀ ẹ dákun àfọ àtọwá jáde lónìí tọ́jọ́pọ̀ ni wọ́n bá àwọn tó olówó pín owó wọn ìgboro ti rí tiẹ̀ wọn tó ní àbàbá ìtọ́ dàgbù ní owó yín òun náà ní ẹ fún àwọn àfa ẹ̀kọ́ wa ìgboro ti rí tiẹ̀ lẹ́ẹ̀mọ̀ pé gbájú ẹ̀ kọ́ láyé gbájú ẹ̀ ntí sẹ́rẹ́ ìsìlámì yà sọ̀rọ̀ anábì wa sallallahu alaihi wasallam ńgbàtàrà sáà dín náà bí wà kọ́ọ̀sì tọ́ra rẹ̀ yà ní an anábìwá lọ bá sáàdù wá ní ìlú sọ ọlọ́run orí mi báyìí ara ti ó ti dá mi gúnlẹ̀ ara ìdá mi gúnlẹ̀ púpọ̀ mo fẹ́ fi gbogbo owó mi tọrọ a ẹni bí ó ti afọwọ́ rẹ tọrọ ó ti pọ̀jù kí ló dé sọ́ọ̀lẹ́ tí ó jogún rẹ ni ọmọbìnrin kan náà mú ní arábìnrin àwọn ó ní famis ọ̀dà mo fẹ́ fi áàfù tọrọ mo fẹ́ gún àwọn èèyàn pẹ́tí bá ti kú tán á fún owó mi o kọjá wà sí ìyá anábì sallallahu alaihi wasallam ó ti pọ̀ jù ó ní ọ̀dà one over three one third anábì ni wà thuluth àthuluth wà thuluth kẹfẹ one over three ìyẹn náà sì pọ̀ o anábì ni sẹ́wọ̀n ọ̀mà pé kó o fi àwọn ẹbí rẹ lẹ̀ kí wọ́n lówó kí wọ́n lọ́rọ̀ ó lóore ní kó fún ẹ̀rẹ̀ kí wọ́n máa ráre lọ ó lóore ní kó fún ẹ̀rẹ̀ kí wọ́n máa wá tọrọ bára lọ́wọ́ àwọn èèyàn lọ anábì sọ bẹ́ẹ̀ sọ́kọ̀ọ́bá ni wọ́n fún sáà dúdú àbúrò àkọ́sí ń bọ́ náà padà kẹ́ sáà dúdú àbúrò àkọ́sí ẹ̀mí rẹ̀ gùn sí lẹ́yìn ìgbà náà ọ wá bí ọmọ tó pọ̀ wọ́n ní àkọ́kọ́ bímọ yẹn ti tù lẹ́yìn ó bí ọmọ tó pọ̀ lẹ́yìn ìgbà náà bọ́dí ọ̀gbọ́n ẹni wọ́n ọ̀gbọ́n ọlọ́bí sí wọn ọ̀kẹ̀rẹ̀ kan kówó rẹ̀ lẹ̀ àwọn náà lẹ́bi tẹ́ ẹ ká jẹ àǹfààní owó yìí lẹ́yìn ìgbà tó ọlọ́tán ìyẹn ò fi sígbà láàyè fún yàn tọ́lọ ní ọlọ́rọ̀ wọn gbogbo dúkìá ní ojú ayé mi náà ní ti tọrẹ ẹ̀yin ọmọ tí mò ń bá wípé ìgbọ́gbà wí nígbà tí ìbá tẹ́ ìbá rí kankan ọ̀dájú ní máa ṣe báyìí ìyẹn kì í ṣe bẹ́ẹ̀ wọ́n á fi nǹkan lẹ̀ fáwọn ẹbí rẹ̀ káwọn náà rí nǹkan jẹ lẹ́yìn ìgbà tó bá lọ tán ló fi jẹ́ pé àwọn bàbá tó jẹ́ pé ti pé eighty tó ti pé ninety wọ́n sì tún máa jà sílẹ̀ some acres bẹ́ẹ̀ ah, ilẹ̀ wa jù bá lọ wọ́n ti gé bẹ̀ báwọn ọ̀gbẹ́ sílẹ̀ kan tó fẹ́ kọ́ kí sílẹ̀ wọ́n fẹ́ kọ́ kì í sara wọn ló ń jà fún àwọn ọjà fún àwọn ọmọ wọn kẹ́nìkan wa ni pé kí ni kí lọ́kàn wa ìbá mélòó lókùtà lù mẹ́mọ́ tí wọ́n bá mú wọn jàre bàbá ìyá nìyẹn wọ́n láàbù bàbá yìí kẹsì bàbá rẹ tọ́gbẹ́ ọ̀fẹ́ káwọn ọmọ èèyàn jẹ kankan lẹ́yìn ọ̀ kó o fi nǹkan lẹ̀ fọmọ fàyà fẹ́ bí kó pọ̀ ó lóore ju kó ọmọ fi nǹkan kan lẹ̀ fún wọn lọ tọ́ba jọ́nà halal torí di eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ gbèdéke téèyàn ò fi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi lọ́wọ́ sàlàyé fún wa wípé téèyàn ọba wá se wà sí yà kalẹ̀ ọfẹ́ ṣe wíì kalẹ̀ wíìlì tí ó se kò gbọ́dọ̀ ju ìdá kan náà dá mẹ́ta tó ní lọ kò gbọ́dọ̀ ju ìdá kan nínú ìdá mẹ́ta tó ní lọ èèyàn ní tilé tó kó gbogbo nǹkan tó ń jẹ́ thirty million gbogbo nǹkan ní àtìlé àkókò ó jẹ́ thirty million àtìlé àtọkọ̀ àti ètí mẹ́mánkì ńgbà tí ọba ṣe wà síyà kọ̀gbọ́rọ̀ ṣe wà síyà tó ten million lọ kọ̀gbọ́rọ̀ ni à ah, mo fẹ́ràn àwọn tí a máa ń ṣe wá àṣẹ ọyá ẹ kó fifteen million ẹ kó lọ charity woman la sẹ́yìn lẹ́ni tí ó jogun yín ńgbà tí a bá bí lẹ́ni tí ó jogun rẹ̀ ẹ̀ ní síbẹ̀ ló jẹ́ pé ẹlẹ́yìn náà ni ọ̀rọ̀ tí ó rìnlẹ̀ jù lọ́dọ̀ àwọn olùmọ̀ nígbà tí ń bá nàbì sallallahu alaihi wasallam tó sọ fún Sa'ad tá a sọ lẹ́ẹ̀kan pé kó fi àwọn ẹbí rẹ lẹ̀mí ọlọ́rọ̀ ó lóore ju kó fi wọ́n lẹ̀ ká máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn lọ ó lóore nínú àwọn kan láti ṣàlàyé ó ní pé àwọn olùmọ̀panupọ̀ lórí pé ẹ̀ńtọ́ bá kú wọ́lá ń wárọ̀sàtún yẹ̀rìsúnà tó sì láwọn tí ó jogun rẹ̀ kọ lẹ́tọ̀ọ́fẹ́ nìyẹn kọ́ fi gbogbo owó rẹ̀ tọrọ ìtìfáàpọ̀ àwọn àfáàní kò sọ̀rọ̀ pé ẹnìkan yapa gbogbo àwọn olùmẹ̀sìn lọ́pàá ń pọ̀ pé ẹni tọ́lá tí ó jogun ẹ̀ kò gbọ́dọ̀ fi gbogbo dúkìá rẹ̀ tọrọ èèwọ̀ ni kò gbọ́dọ̀ fi tọrọ bákan náà wọn lárakùnrin kan ọsọ fún abdullahi ibn abdullahi ibn Umar as wọn ní abdullahi as nígbà tó di pé ikú dé wá bá tọ́pọ̀ ká kú tó ti ń fìlì pé kú ti dé ó ní ìní ẹ̀kọ́ àrọ́tà fòsì mo ti gbèrò láti sàsọ́ọ́lẹ̀ fàkọ́ọ̀lá láwù wọ́n ní àbí amr ibn al-as nígbà tí ó di pé ó rí pé kú ń bọ̀ ó wá sọ fọ́mọ rẹ̀ abdullah ó ní mo ti ń pé kí n sàsọ́ọ́lẹ̀ nínú dúkìá wọ́n lọ́mọ rẹ̀ ní áòsì máa fi ìmọ̀ rẹ̀ sọ́ńtọ́ọ̀bà sọ gbogbo tó bá sọ inú dúkìá mi náà lọ́wọ́ gbogbo tó bá sọ èmi náà mo ní ìyẹn túmọ̀ sí pé àsọ́lẹ̀ tó fẹ́ sọ yìí inú dúkìá mi náà ni ó bọ̀ sí ló fi jẹ́ pé kọ̀lẹ́kọ̀ọ́ kí n sàsọ́lẹ̀ pẹ̀lú gbogbo dúkìá rẹ̀ táǹtí ó sì jogun rẹ̀ tí wọ́n wà bákan náà ó ní pé ẹni tó bá sàsọ́lẹ̀ ọlẹ́kọ̀ọ́ kó yí àsọ́lẹ̀ yẹn padà tí ó ti kú ó ní àǹfààní kó yí padà tí ọba ti kẹgbà ẹn atipa ti sílẹ̀ ó ti tán náà nìkẹ́ kù nígbà tí ó ti kù ó lè change ó lè fi kù ó lè dínkù ó lè ó lè ignore ó ní ní ìfúnra ó láǹfààní eléyìí náà nínú nǹkan tá a ṣàlàyé fúnra wa ó nílé bákan náà ó ní wípé àsọ́ọ̀lẹ̀ téèyàn sọ wọ́síyà wíìlì téèyàn kọ kéèyàn kọ́ fáwọn alásùnmọ́ èèyàn oníṣẹ̀ríà kìí ṣe fẹ́ tó jìnà kí wọ́n afọlásùnmọ́ rẹ̀ ẹni tó súnmọ́ wà lẹ̀ tó ní bùkátà tí ó sì lè jogún rẹ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ nǹkan máa kọ wíìlì lẹ́fọ̀ làwọn tí èjogún èèyàn àbí nínú àwọn ẹbí bí ọmọ àbúrò èèyàn bí ẹ̀gbẹ́ èèyàn téèyàn bá bímọ tí ẹ bá ti bímọ ẹ̀gbọ́n olókùn kan tí ó jẹ àbúrò olókùn tí ó jẹ irú àwọn báyẹn wọ́n súnmọ́ èèyàn ẹbí ni wọ́n tẹ́pà ń fa ní yóò padà jáde látọ̀dọ̀ wọn sọ́dún ẹbí èèyàn padà kéèyàn sàsọ́ọ̀lẹ̀ fún wọn ó lóore ju kéèyàn sàsọ́ọ̀lẹ̀ fẹ́ǹtì bẹ́ẹ̀ ń jìnnà jìnnà lọ kí wọn fẹ́ bí lẹ̀ kọ́ ọlọ́mọ sàsọ́ọ̀lẹ̀ fún aráàbò míì eléyìí kọ̀ bámu tó ń ṣẹ̀ríà ìsìlámíyà láfírí náà àwọn olùmọ̀ tó sọ wípé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ò ní wò ní mú àsọ́ọ̀lẹ̀ yẹn ṣe wọ́n dá padà sọ́dọ̀ àwọn aráalé ni ṣùgbọ́n a nínú àwọn ọ̀nà tọ́jọ́ pé lọ́ọ̀ wọn ò mú sẹ́ wọ́n tọ́ ní pé sàbẹ̀ ẹ̀wọ́n ní arákùnrin kan pè ní abúlé àlìyá nínú àwọn tàbí ọ̀hún ìnáwó ẹrú ni bàbá yìí ẹnìkan wá arábìnrin kan wá rà ọbọ̀kù lọ́rùn rẹ̀ ọbọ̀kù lọ́rùn rẹ̀ tẹ́ ẹ bá sì bọ́kù lọ́rùn ẹrú tí ẹrú yẹn ta sọ̀rọ̀ lọ́àbí tí ọ̀bá lẹ́nìkankan tí ó jogún ẹ̀ mọ́ta ní ó jogún ẹ̀ ẹ̀ńtọ́ bọ́kù lọ́rùn rẹ̀ ni innama ni wàláhù níman àtàk ńlànà mi wí innama ni wàláhù níman àtàk ẹ̀ ń kọ́ bọ́kù lọ́rọ̀ èèyàn tọ́sọ̀yàn dọ́mọlúàbí oní òkú gbogbo ogun tí ẹrú ọ̀bàlẹ̀ tí ó jogun rẹ̀ wọ́n ní Abu Aliya nígbà tí ó ṣàsọ́ọ́lẹ̀ gbogbo dúkìá rẹ̀ áwùsọ̀ nígbà ní Hashim ọkọ̀ ṣàsọ́ọ́lẹ̀ ogun rẹ̀ fáwọn ẹbí ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀nà máa sọ pé pé ó kù díẹ̀ káàkù wà láàkàrọ̀ ọmọ afá àgbà ni o wọ́n ní láàkàrọ̀ ọmọ kò sí respect kankan fún bẹ́ẹ̀ ó ṣe mistake torí wípé ẹni tó bọ́kù lọ́rùn rẹ̀ yẹn ó ló súnmọ́ ju àwọn bànú asim tó fún lọ ẹwọn nǹkan ilé ìwòkúsẹ́ rẹ̀ sàmíyà kí ni sẹ̀ríà wọ̀ndọ̀rùkú yẹ sàárì àpẹ ẹnìkankan wà jókòó nìkan nìkan kọ wọn ni kọ wá jẹ́rìí wọ sí yà pé torí kọ wá sí yà èèyàn lè lẹ́rìí à ń sọ ẹlẹ́rìí làwọn ọwọ́ nǹkan gbogbo tẹ́ pẹ́ tí pín nǹkan fún lè tiwa náà ẹ tí pín nǹkan fáwa náà bẹ́ẹ̀ á tí wọ́n pè ọ́ látàrí kọ́ wá pín fúnra ẹni bàbá náà bá pé àtọ́ wọ́n wá rárá sí nìsí ilé ọwá ti ń bẹ ní mọ́nàtà afáàfáà náà lórí pẹ́kà pé ọkọ̀ wá jẹ́rìí tó dìde eléyìí ni pé kó fún àwọn ẹbí rẹ̀ ó lóore kí wọ́n fún ẹni tí ń bẹ ní jìnnàjìnnà lọ inú àwọn nǹkan tí a ti sàlàyé níbi eléyìí nínú masala yìí òun lélẹ́yìí nínú ẹ̀ ó ní wípé Ọlọ́hun subhanahu wa ta'ala ní bil ma'ruf yáni bil adl pẹ̀lú déédéé déédéé la fi máa ṣe a kì í ṣe ń ṣe àbòsí ló fi jẹ́ wípé ní ṣẹ̀ríà islamiyya ẹni tó ti wà lórí àárẹ̀ ó wà lórí àárẹ̀ ó ti sick ó wá ṣe wàsíyà kan lẹ̀ àwọn síyà tó sílẹ̀ wọn a lè rí fíò ẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú tán wọ́n máa ń rí fíò ẹ̀ pé ntọ́kọ́ lẹ́yìn ṣé kìí ṣe kọ́ fẹ́ dìnnà àwọn kan ló fi kọ́ ó dàbí ẹni tó kọ ìyàwó rẹ̀ lẹ́ni nígbà tó wà lórí àárẹ̀ ó wá kú sórí àárẹ̀ yìí kò clear ó níyàwó ọba sick bí ọba yẹn ṣe sick bóyá ó ti wá wọ̀ pé àárẹ̀ ti ń sẹ́wọ̀n yìí àfẹ̀mọ̀kọ́ mọ̀jẹ̀tọ̀ lọ́jọ́ ọkọ̀ kọ ìkan náà àwọn ìyàwó rẹ̀ lẹ́ni ní ṣàríà ìsìlámíyà irúfẹ́ obìnrin tí wọ́n kọ́ ọlẹ̀ yẹn bí bàbá bá ṣe ń kú báyìí òun náà padà ń lé ni torí pé wọ́n sọ pọ́kọ̀ ìyàwó yẹn lẹ̀ látàrí kọ́mọ̀bà ẹ̀ ní jogún rẹ̀ ló fi kọ́ lẹ̀ torí pé ńgbà tó wà lórí ààrẹ kú ààrẹ tó kú lórí ẹ̀ iná kọ́ lẹ̀ ṣùgbọ́n kápó ti kọ́ lẹ̀ kó tó di pé ń sàárẹ̀ kò sí nǹkan kan mẹ́ lágbé lórí ààrẹ ni àwọn ò ní gbà wọlé torí délé yìí táwọn bá kọ kọjá bìlà àdè kọjá pẹ̀lú déédéé kọ́ má jẹ́ nǹkan tí àbòsí tí ó wà ń bẹ̀ nínú ẹ̀ ẹ̀yin ọmọ ìyá muslim ọlọ́ba subhanahu wa ta'ala ni haqqan 'ala al-muttaqin yaani thabitan thubuta nadarin wa tahsin ìntọ́rin lẹ́ni nínú wọ̀síyà ìntọ́ bẹ́nu ẹ̀sìn wa ó ní wíìlì kíkọ́ lẹ̀ láì fi pa àpégun ara wa gẹ́gẹ́ ti ṣàlàyé ṣáájú ṣùgbọ́n ètò etí ọjọ́ ọ̀ranyàn jù mẹ́ òun náà ni gbèsè tá a jẹra wa ọ̀ranyàn ni o ọ̀ranyàn ni jàmáà àyà tó gùjù nínú Al-Qur'an páyà gùjù nínú Al-Qur'an àyà kí ni o àyà ọ̀rọ̀ gbèsè ni tọ́bẹ̀ láti ìbẹ̀rẹ̀ péjì báyìí tó sì parí sí parí kódà ó tó extend sí péjì kejì ṣùgbọ́n báyà kan báyìí péyàn káyà kan tọ́pẹ́ tí a máa fẹ́ Quran tó máa ní àyà kọ̀ọ̀kan nínú ara lójúmọ́ sẹ́pà yẹn lọ tẹ́fù kò ju àfi péjì lọ àkójú àfi láì lọ ìmí láì kan láì méjì ẹlẹ́ òdi bí láì kan délẹ̀ tó ní bí péjì kan délẹ̀ tó ní bí láàmì mẹ́tàlá mẹ́rìnlá jẹ̀mọ́ sẹ́nu tọ́nà fi sọ̀rọ̀ lórí lé lórí ọ̀rọ̀ gbèsè lóbi jẹ́ pé ọlọ́ọ̀bá ní wàlá ah, wàlá taktumu shahada ọlọ́ọ̀bá ní ẹ kiri kan tẹ tubu. wala yudara katibun wala shahid. ọlọ́ba ni ẹ má ẹ má gba susu an tẹ tubu صغيرة أو ولا تسموا أن تسبوا صغيرة أو كبيرة إلى أجل إلى أجل أما جابوا سوي لا تكون بسك كريلة àti gbèsè ńlá jẹ̀máà alẹ́ tí máa gbàgbé kágbà yìí tiẹ̀ kà kún ṣùgbọ́n kéèyàn kọ́ ọ́lẹ̀ kéèyàn kọ́ ọ́lẹ̀ ẹ̀ńtọ́yà ń lọ́wọ́ lẹ má kọ́ ọ́lẹ̀ ntì ẹ̀ ṣùgbọ́n wọ́n kọ́ ọ́lẹ̀ pé mọ̀jẹ́ lágbájá lọ́wọ́ ṣùgbọ́n ètò ọ̀dà àdùnnú ṣẹ̀ríà nígbà mi sì ti bẹ́nu alukur'an ó ní pé ẹ kọ́ ọ́lẹ̀ ẹnì tó sì jẹ́wọ́ ní ọkọ̀ ọlọ́ba ni idha tadayantum bidaynin ila ajalin musamman fataktubu falyaktubu alladhi alayhi alhaq فليكتب وليملل فليكتب وليملل الذي عليه الحق ọlọ́run ní ká kọ́ ọ́lẹ̀ ẹni tó jẹ gbèsè oní ọ̀mà pé èmi lágbájá ọmọ lágbájá mọ yá iye báyìí lọ́wọ́ lágbájá níjọ́ báyìí mo ń sáré ìfẹ́ máa san fódìdí ọdún kan gbáko níṣirò tẹ́tẹ́ náírà ojoojúmọ́ ẹ kọ́ ọ́lẹ̀ á sì rí àwọn ẹlẹ́rìí méjì ọkùnrin méjì ọlọ́run bá ní pé tẹ́bà arọ́kùnrin méjì fọ̀rọ́dúnlọ́n wọ́mùrà táà ọkùnrin kan àtọ́bìnrin méjì torí pé tóbìnrin kan bá gbàgbé ìkejì ọ̀ràn létí pé ìyá kàrímọ́ ti gbàgbé ni báyìí báyìí ni kẹ́ẹ̀kọ́ lẹ̀ jẹ́mọ́ ìkọ́ nǹkan yìí lẹ̀ kò túmọ̀ sí wípé a fẹ́ fúnra wa lọ́rùn fún kankan àbí a lè gé sí ara wa ṣùgbọ́n ìfidí òfin ọlọ́ọ̀bà mọ́lẹ̀ ó kàn ẹnu bẹ jẹ pé ìjọ tó ti yí ọ lọ́wọ́ ló ti gun ọ mo kọ́ fún ìsìnkú ẹ̀kọ́ lẹ̀ ṣùgbọ́n ìjọ tó ti yí ọ lọ́wọ́ ló ti lọ́nà wọn náà wọ́n gun wọ́n láàárọ̀ tó lè yá yẹn ní ten million tó yà bí ṣe bó ṣe ń yá náà ló ti gun bóun ti pọ̀ tó ń sí kankan ìjọ tó lè yá yẹn ní ten naira tó sì máa sìn pé tọ́lá mi kọ́ <laughs> alágbára jura wa lọ abẹ́ ẹ̀kọ́ ni alágbára jura wa lọ ṣùgbọ́n ìtọ́ dáa jù ní pé ẹ̀ǹta àyáwó lọ́wọ́ rẹ̀ ẹ má jẹ́ àgbèrò pé yóò ti bùn mí ọba sẹ̀rí àmọ́ bí ti wùlẹ̀ yóò ti bùn mí kakọ́ ọ̀lẹ̀ pé mo jẹ́ lágbájá màá sì fún yìí tí lè fún yóò ti máa wà ní gbèrè wa bákan náà náà akọ́ tiẹ̀ náà torí pé sọ́wọ́ àwùwá kí ọjọ́ yìí pé dúkìá nígbà tá a bá pẹ́ńtọ́ jẹ wá ní nǹkan lẹ̀ tá a bá lọ kú ó sì kẹ́kẹ́ ní ọmọ ní iná ni kò ní wárẹ́ǹtì ẹ̀yọ́ ọmọ ọkọ alhamdulillah ó tó ń jẹ ọ̀run àwọn ọmọ ẹni ọyẹjú ẹ̀ àwọn òkú ti fẹ́ sẹ́tẹ́lẹ̀ tó ń orí san kọ́lọ́ba aláàsánú wa àwa náà kọ́ lẹ̀ sódà àtàwọn ẹbí wa wọ́n lè lọ bá pé ọmọ ọmọ ẹ̀yẹn wa lọ jẹun lọ́wọ́ ó sì lákọ̀ọ́lẹ̀ ọlọ́ọ̀bá sọ̀bánà àtàrà ń ké ká kọ àwọn nǹkan yìí lẹ̀ torí ẹ̀wọ̀ sí yẹ́ ọ̀ràn àyàn làwọn èèyàn ṣùgbọ́n ìta fẹ́ búyàn kìí sọ̀ràn yàn kìí ṣe ọ̀ràn yàn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá sọ wípé ọlọ́run ní haqqan 'ala al-muttaqin eléyìí dáadáa ni ẹ̀tọ́ ni lórí gbogbo ẹ̀tọ́ bá páyọ̀ ọlọ́run náà tàbí fọ́fọ́ فمن بدله بعدما سمعه فإن إنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم ọlọ́ba nígbà fẹ́ sọ̀sọ́ ọlẹ̀ nínú ayà nínú alukur'an ọlọ́ọ̀ni ká pè ẹlẹ́rìí sí ká pè ẹlẹ́rìí sí kódà kọjá pé àjò láwà. يا أيها الذين آمنوا

chapter 5 verse 106 day one oh eight ọlọ́run yá ayọ́ àlẹ́dínà àmà ọlọ́run pẹ̀lú nígbàgbọ́ ni ṣahada tó bá ìní kòmídà ọdọ̀rọ̀ àkàdàkùn mọ́t ẹ̀rí tí ó wà láàrin yìí nígbà tí ikú bá dé láti pa ẹnìkan ẹ̀yìn náà ni wọ́n sì yá nígbà bá fẹ́ sàsọ́ọ́lẹ̀ ìtìná ni dáwà adìlẹ̀ nìkan ẹ̀wọ́ èèyàn méjì tó jó ń déédéé láàrin Onde ede, ẹwọ tọ́rọ̀ èèyàn méjì tó tó kí ni o ó ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn máa fi sẹ̀rì jọ lónìí àwọn tí èsè mùsùlùmí ni christian àná lọ́yà yẹn sàn ni kò sàn senior advocate of Nigeria <laughs> wọ́n wá ní kí ló kan Joshua aláàjì àwọn wá tẹ́lẹ̀tì ẹ̀gbẹ́ lọ́yà náà lẹ́nu sí lọ́yà mùsùlùmí ti tán ni ọlọ́ni ẹlẹ́rìí méjì tó jó déédéé ẹ má wọ nǹkan o ọlọ́ni mí nkùn nínú yín nínú yín kí n túnmọ̀ nínú yín o nínú ẹ̀ńtẹ́ ẹjọ́ jẹ́ mùsùlùmí kẹgbẹ́ lọ gbé ẹnìkan ta àwọn ẹ̀kọ́rọ́ ni mi ń gọ́ èrè kan àbí ní àwọn míì tí ò sí yín lásìkò tẹ́tẹ̀ ní tẹ́lẹ̀ ayé ààrẹ tẹ́lẹ̀ jẹ́lẹ̀rìí ẹwà wẹ́lò míì nínú àti ẹ̀sẹ̀ ara àbítẹ́ ẹ̀wọ̀n tó lè jẹ́ lẹ́rìí in antum darabtum fil ard tọ́ba jẹ́ pé ẹ̀wà lẹ́yìn tí ń wà tẹ́ tẹ́ ẹ̀wà lórí ìrìn àjò fa asabatkum musibatul maut títí àǹbá kan wá bí tó fẹ́ lakú lọ mo ní tí mo fẹ́ sọ ikú ló sì ẹni tí ó ti ń jẹ̀rora ọlọ́ni tàbí sónà ọmọ min ba'di salat ẹ wà á dáhùn méjèèjì dúró lẹ́yìn ọ̀run tẹ́ ẹ bá ti kírun tán ẹ dáhùn tó ń pẹ́ àfẹ́ ẹ má ti lọ ẹ náà ẹ má ti lọ fayọkùsìmáàlì lè là àwọn méjèèjì ọ̀wà búra ìní ẹ̀rọ tábì tó ń lánà ṣẹ́rì níhì sámánà wàrà òkè àná bá kó gbà wọ́n ní á ah, tẹ́ bá ń ṣe méjì lórí wa àfi ọ́ náà bá ṣe rí ẹ̀rí tá a fẹ́ ṣe yìí àní àní fi gbà pààrọ̀ kódà kọ́ jálá sùn máa yín ìntẹ́ ẹ bá sọ yìí onílànà òfin rinlẹ̀ fáwọn ẹbí yín wàrà anátùm ṣàhádà kódà ẹ̀rí àní fipamẹ́ kátólí pé yóò àfẹ́tì àwọn kan nínú wa iná iná lamina àfìní tá a bá ilé ṣe bẹ́ẹ̀ á àjẹgbẹ́lẹ́sẹ̀ ni wa ọlọ́ba ni fain ọ́tìrọ̀ àlà anáwó ṣàhákọ̀ ìfúnà tó bá rí gbà méjèèjì ẹlẹ́sẹ̀ ni wọn àyìnbó àwọn ilé ò bò káwọn bòròbòròbòrò àwọn ilé wọn ò ní kíní kankan bí ọtí wọn lọ jókòó lẹ́gbà ní ṣe kíní tán àwọn ọlọ́ni fàákọ̀rọ̀ ni yàkùnmáàni nàkọ̀ ọmọhùnmá àwọn àlọ́wọ́ mi àwọn méjì mi tí wọ́n rọ̀pò wọn mina alladhina istahaqqa alayhim al-awlayan fayaqsimani billahi lashahadana ahaqqu min shahadatihima àwọn méjèèjì ni àwọ̀ ẹ̀rí tí wàá da àjà wọn yẹn lọ ọ̀dà ó sì tọ́jú táwọn yẹn lọ wàá má tàdá yìí náà àwọn èsì ìsẹ̀ntì ọ̀sọ̀ka lórí fáwọn èèyàn àìsàn alábòsí àní kọjá yìí iná ìdánilàmínà gbọ̀nlẹ̀mí tá a bá ẹ lè ṣẹlẹ̀ ajẹ́pálábòsí ni wá àti nípa rẹ̀ lẹ́rìí méjì nígbà bá fẹ́ kọ wíìlì lẹ̀ kẹgbẹ́ nìkan láàgbé wíìlì sí lọ́dọ̀ ẹ tá a gbé sí lọ́dọ̀ ní chẹ́ǹjì ẹ̀ táwọn onímọ̀ ìbáyé tá a wáyé ni tí ó ti ń fọ́kùsì ọ̀sẹ̀ gbogbo nǹkan èyí ó jókòó àwọn ọ̀dà gbé orí olórí sí yóò sì máa sọ̀rọ̀ wọ́n gbé orí rẹ̀ tàbí wọ́n gbé ara rẹ̀ sí orí ẹlòmíì yóò sì máa sọ́nà ẹ̀bọ́n ní sọ̀rọ̀ yẹn ẹ̀bọ́n ní sọ̀rọ̀ yẹn àbí tí wọ́n rìkọ́ọ̀dù ọmọ ohun ọmọ ọlọ́run yóò sì jọ ohun rẹ̀ níbi tí technology gba ayé kẹdẹ torí ẹ̀ àwọ̀ ẹlẹ́rìí méjì ọlọ́ba sọ yìí pé fàmọ́ǹbà dẹ́rẹ̀ ò bá dẹ̀mọ̀ sẹ́ni à ẹni tá a wá fi sẹ̀rí ó ti gbọ́ lẹ́yìn ìgbà tó kù wá kú tán fàbàdàlà ọkọ̀ ìyípadà ni ẹnìkan bá yí padà báàdà máa sẹ́mi á lẹ́yìn ìgbà tó ti gbọ́ níta sọ yìí ọlọ́run fa ìnàmà ìfúnmuhu alẹ́lẹ́bí iná ìbàdìlónà àwọn tó yí padà wọ́n dẹlẹ́sẹ̀ o wọ́n di ẹlẹ́sẹ̀ lórí tí wọ́n ṣe iná lọ́ àṣẹ̀míọ́ adé torí pé Allah subhanahu wa ta'ala ọba olùmọ̀ni ọba olùgbọ́ràn ò ní ọgbọ́n gbà tí ń tẹ́ǹtọ́ fira yín sẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run bá gbọ́ ó sì nímọ̀ nípa rẹ̀ ọlọ́run ni faman khafa min musin janafa. faman khafa musin janafa aw fa aslaha baynahum fa aslaha baynahum. janafa lẹ́yìn ìgbà tẹ́ ń kọ́ sàsọ́ọ̀lẹ̀ wá sàsọ́ọ̀lẹ̀ tán ẹ wá padà ṣàkíyèsí pé a ah, kọ́ọ̀fà mi mùsìn ẹ bẹ̀rù ẹ páyà lórí ẹni tó sàsọ́ọ̀lẹ̀ yìí janafa ipò ti ṣe mistake lórí àsọ́ọ̀lẹ̀ tó ṣe yẹn bóyá ọ̀fà àwọn ẹbí rẹ̀ ọlọ́nṣe wọ̀síyà fún ẹni tó jìnà àwọn ifman abúti ẹ̀ sàsọ́ọ̀lẹ̀ lórí ẹsẹ̀ ẹ wá yí padà kò sí ẹ̀ṣẹ̀ ń bi eléyìí ọ sọ pé tí bá ti kú tán ilé mi ti bẹ lórí tọ̀jọ́ mo fẹ́ kẹ́ sọ di ilé ọtí ó ti kà sọ́lẹ̀ báwọn wọ́n sì kọ́ ọlẹ̀ wọ́n padà dá ilé ọtí kẹ̀ abàdàn ẹsẹ̀ àbáṣiṣe kò yẹ mẹ́yìn sí wọ̀ sí yà fẹ́ni tó jìnà kí wọ́n afẹ́ bí rẹ̀ wọ́n bá sẹ́fẹ́ tó jìnà àwọn ẹbí sì rèé tẹ́ntẹ́ ń ṣe làálàáta tí wò ní abáǹgà ààyè ìpàdà wà sí ìyàtọ̀ kọ fún ara jìnà táàmù á gbé fún àwọn ẹbí wọn famin khafa min mu'sin ẹnì kan bá páyà lórí ẹnì kan sàsọ́ọ́lẹ̀ jẹ́nifan ó sàsọ́ọ́lẹ̀ kó ṣe mistake àwọn ifman àbó sàsọ́ọ́lẹ̀ àbí wọ́n páyà lórí ẹ̀ pé ẹsẹ̀ ó ní àsọ́ọ́lẹ̀ tó ṣe yẹn bí ẹni tó ní kí wọ́n sìn sínú ilé á ní àbàbá sí mistake àmì sọ pé wọ́n gbẹ̀sẹ̀ kọ́ àti ìsìn wọn wọ́n sọ tí wọ́n ní àbàbá wọ́n sì sí á yí padà torí ẹ̀ nínú jẹ́ pé fàmọ́ǹbà dẹ́ra òtọ́ náà sọ wájú ẹni tó bá yí padà tó jẹ́ pé ń tó yí padà ń tọ́ dáa ni kìí ṣe pé ó yí nǹkan yẹn padà sáì dáa wọ́n sọ ìdá kalẹ̀ ọ̀hún wá yí padà sí ń tọ́ da fàlà ìfìmọ̀ àlẹ́ yìí ọlọ́run ní kò lẹ́sẹ̀ fa aslaha bainahuma fa aslaha bainahuma táwa ṣàtúnṣe láàrin àwọn láàrin àwọn tí ó jogún ọlọ́run bá ní fàlà ìfìmọ̀ àlẹ́ yìí fàlà ìfìmọ̀ àlẹ́ yìí náà. fàlà ìfìmà àlẹ́ yìí ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ o látàrí pé àtúnṣe tó dáa ló ṣe ọlọ́run bá ní inna Allaha ghafurur rahim dájájú ọlọ́run bá Allah ghafurur ọba aláforíjì fẹ́ńtọ́sà sọ́ọ́lẹ̀ àtàtàntọ́sà tó ṣe rahimun ọba oníkẹ́ òsì ni torí ẹ̀bí ìdábìrú ni insha Allah ta'ala tó bá di ọ̀la ààbọ̀ sínú àyà míì tí ó ń jẹ́ àyà tó àṣìyàn àyà tó lọ́n fi pa aláṣẹ ká máa gbà ọ̀ bí ibn Allah ta'ala abẹ́ Allah subhanahu wa ta'ala kó sì àlékún àgbẹ̀fẹ́ kọ̀ọ̀kan wa ní ìparí a tún tún fúnra wa náà pé ká lọ kọ àwọn wọ̀síyà wa ká lọ kọ́ lẹ̀ wò ẹni ajẹ́ ní nǹkan ẹni tó jẹ wá owó ni dúkìá kan àbí mi ni àmọ́ ẹnìkan jọ́ mi láàrin àwa àtẹ̀yìn bísíǹsì kan lájọ dàpọ̀ kọjá pé ó ti ní bàtà láwọn pín owó ká kọ́ ọ lẹ̀ ntẹ́sí tọ́jẹ́ dúkìá tiwa náà ti bẹ̀rẹ̀ lọ́rùn ẹlòmíì náà ká kọ̀ ọ́ náà lẹ̀ eléyìí náà ni mẹ́sẹ̀gì tí a rí gbámú nínú wáàsí wa tòní abdullahi subhanahu wa ta'ala wọ́n jẹ́ kẹ́mi nǹkan kan kúkú láti àrídáadáa àkókò kan ní ẹ̀rọ wọ́n ti fi àríwá lọ́kùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh one, two, three, four, five, six, seven. Let me take. Waalaikum